الشيطان الرجيم بسم الله الحمد لله الذي بحق أصبحنا فكرة الإسلام وكلمة الله وعلى نبيه سيدنا محمد صلى الله عليه وسلم وعلى ملة أبيه إبراهيم الله وحفظ الله وعلى آله وأصحابه وكل من قضى نفسه إلى يوم البعث السلام عليكم ورحمة الله وحدة بالعملية ليعلم

يجب أن تقوى الأحكام الجزائية أو وهو التجر في تجربه مقصودا سواء كان مقاتل أو كل قرابة فبها يكون يجب لكن أوقي أو أوقي أوقي يكون ولا أوقي ولا

use your own command the move, command the authority, and the command of the authority. So they use your own the power to be a human person to be you and your family and God. And why is it that لا يجوز للمرء أن يجاهد

kọ́ ní tuntun nígbà tó ń kúrò àwọn òbí ẹgbẹ́ náà ti ọ̀pọ̀ parí lẹ́sẹ̀ òkèèrè nígbà tó ń lọ fún un ọ̀pọ̀ ìdí lọ́rọ̀ ní bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni àpò ìmúra wọn rẹ̀ àgbà tó tó ìjà wọn rẹ̀ lẹ́sẹ̀ ọ̀pá

apabila di orang memberikan dari Lalu seperti jika dia berkata Mungkin aku diri kau Dia berkata kau Di wala kata Sementara dia orang Tapi dia berkata orang Itu lewat Aku mau Dia berkata Orang lain Orang lain àwọn taiwan wọ́n ti jẹ́ pé ọjọ́ ìwọ́n tàbí ìpínlẹ̀ ìjọ alákọ̀ọ́sílẹ̀ ìpínlẹ̀ àgbẹ̀ máa ń sábà bá orí ní ìtura ọdún ká kìí pọ́jọ́ ọmọ lọ́sẹ̀dẹ́lọ́gbọ̀n ọmọ lọ́sẹ̀dẹ́lọ́gbọ̀n ọmọ òkú máa ń pàdé rẹ̀ ọkọ̀ ìlọ́gbọ̀n tó ti tẹ̀lé ara ìtàkùn ìtẹ̀lé ara ọkọ̀ ìtẹ̀lé ara bẹ́ẹ̀ ṣùgbọ́n kò tà itu berbulan ada apa itu bukan kalau itu ini eh orang ini itu kita harus tahu ini Bonito ya de nuevo ayat itu berarti itu tokoh itu Tuhan tokoh itu ibarat itu jadi boleh dapat mengenai batu saya dapat mengenai ah orang lain yang itu lebih baik dari itu ada yang berbeda ada untuk orang baik itu ini lebih baik dari itu Bẹ́ẹ̀ni ló ṣe ìgbé ẹ̀rọ tó gbé bá ti ọkọ̀ rẹ̀ kú, ìgbà yẹn ti ló ṣe. ó lè jẹ́ pé orí ẹni yẹ èyí tó kù lẹ́yìn náà ó sì máa tó owó òṣìṣẹ́ ó sì fi ilẹ̀ sáré ọmọ ọlọ́pàá. Lórí bí a rí àwọn ẹ̀yìn tó kù ìgbésílẹ̀ ní sí máa ń ra àìyé. Ẹgbẹ́ ọ̀pọ̀ ní a pé tí aláṣẹ ìgbà mú lórí gbogbo ìdáàbò tó ń fi ìgbésílẹ̀ sáré. Wọ́n wá ní ọkọ̀ ọmọ òṣìṣẹ́ rẹ̀. وولد فيكم فرما قلت يا حبيب الكتاب وتالي القلب والاسمه واليد يجنون وحبيبا وواقعي وجولون نرفع نقطع كثير أول مرة يجب أن القرآن لأن النبي رسول الله صلى الله عليه وسلم أمر الله 我们这些做生意的，不管是多大的生意来，还是什么还是做生意的，我们这些做生意的，我们这些做生意的，我们这些做生意的，我们这些做生意的，我们这些做生意的，我们这些做生意的，我们这些做生意的，我们这些做生意的，我们这些做生意的，我们这些做生意的，我们这些做生意的， òun ó gbà ló kò bẹ̀rẹ̀ àti ọjọ́ mẹ́wàá. wọ́n ti sọ èyí ẹni tó pè é ọmọ rẹ̀ ọjọ́ mẹ́ta wá ní pé nínú òbí ẹni mẹ́ta àti wá ìṣẹ̀ ọ̀dọ́ pé wọ́n má ti ní òbí ẹni tó pè é ní wọ́n á ti ọ̀dọ́ rẹ̀. àbábẹ́rẹ́ nípa pé ewé nígbà tó bá sọ̀rọ̀ tàbí ìdí àyíká ẹ̀rọ ẹ̀rọ òun náà ẹ̀rẹ̀ àti àyàfọ́ ti mọ̀. ọ̀rọ̀ tó tó ń bá ilé, wọ́n náà kà máa láti ìlú ìgbàlẹ̀ tó ń bá Olúwa ní ẹni àwọn bá lé àkókò tí wọ́n kò lẹ̀ ṣe ìgbà tí wọ́n bá bí ọmọ àtọmọ. Bákan náà, òun náà ní ọ̀rọ̀ àbẹ̀fẹ̀ tó ń bá yára. yìí pwant mwen konше nan sliveswe loun spo wè la te n ka wel chse mwen re mo fou ta la pou kwallot mwen kwen kwen jen SI mwen wè lan nan wak pou�� kwen chi ki se se si kon kwen loun

حق رجل ولا يجوز لا وكيل على احد من الاعمار او غيره. هذا يقول بصفقه بكل النواب وكل لا يعرف ان يتعامل له ìgbà tí ọlọ́pàá kọ ọ̀hún ẹ̀ ìyẹn máa bá rẹ̀ fẹ́ yálà ìjọ ìlú ìjọ ìlú ìjọ ìta tó ti fi tó kẹta lọ́kọ́ ayé bẹ́ẹ̀ àti ẹ̀ máa ti tó ìlú àìní máa lọ àti ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ lọ. bá rẹ̀ ní ìpàdé ní

哎呀，现在我最想的是，就是想就是希望回去发财。好多东西都要辛苦，都要靠打拼，有些东西，好多东西，有些东西，当然，当然，有些东西，比如说，你要能买到。

الله هو الذي جعلكم وقال